Ogo, genju kelesi. I'm right now with my baby girl, my daughter. So, so, so, so, I want to, Sarah, Hey, you know, on break, but, you know, they have a gym class, but she didn't go to school with a swimming trunk, so she couldn't, she could not swim. You understand? So that's why she said uh, I should come and pick her up. <clears throat> All right. She said I should. She didn't go with the swimming trunk because I don't I don't think they are you aware of the swimming trunk? I want to ask you something. something. When you forget your phone, tell me what you said about uh, because two of your friends called actually, but one was I was irritated somehow about the the other one. What did you tell that your friend? What's her name? Um, Olivia. Olivia. Yeah. Okay. What did you when you get to school? You said something to me now. That what? I said, oh, I forgot my phone just in case you want to call me. You told her that you forget your phone at home. Oh, oh, you mean what I told her? Yes, I said I, I said that. Uh, when you get to school? no, when I got to school at um, um at the second period, because that's when we had the pause. I did not say at the beginning of school. You know, okay, period. Eh, yeah, at the. the, the, the uh, second period that's the second period you called me right yeah you already told her that you left your phone at home no I, I uh, I called you first before I told her. Yes, after yes, I it's your phone that I received first. But you called me, you told her that you will forget your phone at home. Yeah. But why is she now calling you your number after telling her that you you already forget your phone at home? I don't know. Maybe she forgot. I don't know. I don't Maybe know. she forgot. And did he tell you that you are going together? Do you have a plan no. of going out together with her? No she she just told me that she wants she's going out to go and get um, she wants to go to um, Cold Virtue and look for something. Speak louder, darling. She just told me that she's going out to go to Cold Virtue to go and look for a shoe because she hasn't found shoe for her clothes yet. And I said, okay, but if you want to call me, because sometimes she calls me and she, she needs help or something. I said, I'm going to be in art class. That don't call me, you can call someone else. That I don't have my phone with me. Okay, she said she's going to Cold Virtue to look for shoe. Yes. For herself. She want to buy a shoe for the party she have today. Yeah. So, but you know, the issue is this: you didn't have any agreement of going out together. No. And you already told her that you left your phone at home. Yeah. Now she called me. Even again, she called again. Even now, you know, you can see that you're present. And when I was talking to her, she was asking me, who are you talking? You can see the way she was rude. Do you can you talk to her mother like that? No. Speak louder. No. Can you talk to her like a mother like that? For somebody whoever disrespects your mother or she doesn't have a way of talking to people, don't play with her, please, for for God's sake. You know? So my pé ajá tó bá ti bá àgùntàn tó bá bá járìn máa jẹ̀gbé kì í ṣe pé mo fẹ́ máa choose fẹ́ but at the same time you have to be guide you are a child of God you know. Mm. You yourself you see the way he was talking you know she didn't know that already you said you are coming you are trekking you are coming home because you are you have a swimming for the swimming pool because you don't have your swimming trunk. I said, I'm coming. And I stopped. I was on the live chat. And I stopped to come and pick you. You understand me? And she called again because for you to know that actually people are calling her to call. She called because already you told her that you don't, your phone is not with you. Yeah. That you are is at home. mm And she called. She called. She's not the only one that called. But those those ones, I don't. Did I even pick the other one? Or I didn't even, you know. But she called again when I said, "Okay, oh, uh, did you?" I asked her, "Did you have agreement of going out together with Sarah today to cover too?" Because I was on the live chat. You understand what I mean? Mm-hmm. So she said she just wants to let her know she doesn't want her to feel lonely. And now you go to school, you are not twins. You go to school alone just to study if you have friend fine but you are not there to do more more than you know because you got to be careful you know there is a party you say you have today both of you you say I mean for your you know I am afraid because everything happen around you when you come back at time you say mommy don't bother yourself whatever they feel like if they want to set me they cannot get me you know I always tell you when you come back from school I say there is there is some information telling me people around you are bad people. Actually, they are giving some information to some people. And I don't know what I've done to them. The other day, because you know why I recognize this one? Because the other day I pick her home. Shebi? Yeah. You are in the, the snow last year, Connie. She was on the road. She said she's going and they are waiting for bus. I said, where do you live? She said she lived down there. I thought it uh, COVID. I thought it was even COVID where they are selling my Madonna, that place and we move like twenty minutes. I drive her home. And I was telling her, she said she's an Igbo, I mean Nigerian girl. I said, be gentle, be good, you'll be a child of God, be good to your mother, be respect. I mean, don't disrespect your, you know. I was and I dropped her. And now she was well, the way she was now talking to me rudely. For you to know that definitely some people are telling her like that. Please don't move her. Don't you know you have party together today? You are you are not in the same class. She's a Nigerian. It doesn't matter. She's not the only Nigerian in the school. I don't even you can move with anybody that is anybody that is good that is the other time you know mo ṣe fẹ́ you know mi ò mọ nǹkan tó ń fẹ́ tó ń fẹ́ fa ara wọn sí you told her you are told you left your phone why is she calling just to tell me and she she's going to cover to for me to feel and then I'll be angry she thought I'm going to you know that you don't lie you know that I hate liars when you tell me simple I tell you if you if you commit any offense I mean anything Tell me. I will know before if any other person telling story, I won't believe them. I trust you. I trust God over you. She calling you that she just want to go to convent to meet me at the gate, at the, at the airport. I mean, sorry, at the airport. At the bus stop. And you are you don't have any any agreement to go out together. And already you told her you left your phone at home you definitely your mom is going to pick the phone and she call again again to insult me you are even there she said who is talking which I've told her before that Sarah's mom again I picked the phone and she had my say, but this is Sarah's mom he said yes I just wonder." you know I said but why are you talking to me rudely I said please he said the word you know look at the way she was talking rudely to me You change your face. Look at the way she's talking rudely. For you to know definitely, she's giving report to some people, and some people are behind her scene. Sending her that message. I don't know why, if you are not going to be a friend of somebody, it's better for me not to be your friend than to be your friend and then snitching and trying to, I don't know what the, what she's up to. Telling her you left your phone. Definitely your mom going to pick the phone. Then I picked the phone the first time, and the second time she called again, she had the gut again to call. I've told her not to call the phone, and I block her myself. I block her out of your phone yourself. Just, what about your magbego? So you just go your way. Tẹ́bá jọjọ lọ party, kò ń ṣe tó This not mean you talk to her. Ṣó ti All these things, but I just want dá mi dúró níbi iṣẹ́ ìbọn ṣe ṣe fún wọn náà nìyẹn. Wọ́n stop ẹ̀ òun dẹ̀ ló pè é lọ síbẹ̀. And she be telling you all the time, ẹ iye oye tó gbà over òun fẹ́ lọ Let me talk. She's telling you now, yes, I want to, I have not finished it because of the party we have today. I'm not finishing buying, doing my shopping to buy shoe, to buy that. Àwọn shoe tó tó sọ fún pé shoe tó kì í ṣe pé bá tiẹ̀ ní shoe alọ́lọ́run. She's calling me because also I'm putting it here that look at it o, à ń mu tíì tí ò sí lulẹ̀ o. A máa ní tíì tá a bá ní tíì máa sọ pé nǹkan tí wọ́n fẹ́ rí ni máa máa fún àwọn èèyàn láti rí sìn because like I don't know what I've done to them and again I know what I've done mo mọ nǹkan tí mo ṣe o ní tí mo ṣe náà ni wípé mo tú àṣírí àwọn ìka ẹ̀yin celebrity ẹ̀yin pọ̀ nínú ọ̀rọ̀ yìí o ẹni tó gba one thousand dollar lọ́wọ́ ọmọ mi níbí báyìí kò ń ṣọ̀dẹ̀ o ẹni tó bá lòun ṣì tèmi <laughs> ó máa san nígbà tí ò mọ̀ ọlọ́run Elédùmarè ń gbọ́ ọlọ́run ló máa bá wa gbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run bá dẹ̀ fẹ́ gbẹ̀san lára èèyàn kò ní gbà bó ṣe ṣe ó máa gbà ju bó ṣe ṣe lọ seven times seven ni okay àwọn celebrity ló wà nídìí ẹ̀ ó ti yé àti ẹ̀yin killers tẹ́ ń fẹ́ celebrity tẹ́ máa ń pa àwọn boy àwọn tí celebrity bá ti fẹ́ rí you are the one behind all this bullshit we are not doing competition with anybody bàtà tọ́mọ mi ò tí wọ̀ nínú ilé yìí ó more than twenty kì í ṣe rọ́ mò ń taṣọ mò ń ta bàtà nígbà tí mi bá aṣọ mi sì bá mi mi ní máa wọṣọ fún àwọn èèyàn pé ó kí aṣọ ni mo wá wọ̀ lórí social media mò ń taṣọ mò ń ta bàtà mo ò dẹ̀ máa tà ń bí mo ti ń tà kí n tó dé Canada ask go and ask some celebrity they will come to my house in tí mo tún tà gan tí n bá tó bá tó wá tán nọ́fẹ̀tà má tún patronize wọn I do good tí o ṣe rí oore tí n bá ṣe òun ló máa bí yín o ṣé ẹ wá tún rí àwọn fraud ẹ̀yin celebrity yẹn kì í ṣe gbogbo yín o ṣé wá rí cases fraud tí wọ́n àṣírí ti tú tí ẹ ń fi orúkọ tẹ máa mú orúkọ àwọn èèyàn ńláńlá nílùú Canada àti ní America tẹ máa máa fi ṣe fraud àwọn crystals àwọn kí ló ń pe orúkọ kiri crypto gbogbo àṣírí tó ti bẹ́ tó ti pẹ́ ara ti ní yín pé ò lè tẹ́ ń jà ẹ̀yin náà ń jà cyber bully now I mean cyber fraud now òun la ṣe ń bèrè pé àwọn efcc náà kún tó bá ti mú yín kọ́ máa sọ pé torí pé jẹ́ celebrity anybody tó bá ti mú tó jẹ́ celebrity kó fọ́rí ẹ̀ sí gbòòrò kán jẹ́ ká gbé so that people in abroad will not be thinking that we try to hate them àwọn celebrity máa jẹ́ ẹni tó wà aláwòkọ́ṣe ni celebrity with dignity and decency when you are dignity and decency we respect you nobody jealous you you can be working and get money more than us no problem everybody with their time and if some people supported you just to ridicule us a drug God Almighty is going to pay everybody back but I pray today before today that God expose anybody toluwa ni mi do you notice for the past one week now I've been praying God exposed every enemy around my daughter. Do you know that? It's not part of the prayer point I raised in the morning. Um, yeah, I didn't even notice. Eh? I did not notice it. But to me, I prayed it. And when I raised prayer point, I also said, tell you to pray. When I raised prayer point, in altar, tabac pé altar call. Hmm? Me hmm. ò sọ pé enemy ni because bó ṣe wà yan They are just using them, and whatever they create in them today, they will be learning from it. They will think it is actually good. Did I tell you every? Did I ever tell you to find out something about anybody for me before? Talk now, darling. Now you promise you told her that you are not, you left your phone with your mom. And then she said, okay, oh, he's going to go, but she just want to go and do shopping. And then maybe I will tell you that, oh, my daughter used to go for break out of the school? It's not possible. If you want to go out of the school, the other day you told me that some of your friends said they want to go uh, to cinema for 30 minutes. I said, cinema àbí kí ni Money, we are not going for cinema. If you want to go, money, we'll go together by weekend. If I have work, Papa, we cancel it, we go together. And I want you to be comfortable with my company. It's not yet time for you to have those things even gan kọ́lọ́run dá ẹ̀mí mi sí so far I live ayé mi ò ní ṣòfò láyé ẹ̀ ayé ò dẹ̀ ní ṣòfò láyé mi because people want to take people they want to mislead and that's what, what I'm doing now some people may be somehow today but some people some parents some people they want to destroy other people's children for their children to be better new or to just to cause trouble in the society I'm not part of it and I'm not after anybody's child and nobody must be after my child. You promise you told her already. You are not your phone is not with you. And she started calling. And when she called in the, third time, she asked me again when I've told her already that uh, mommy is Sarah's mom. She didn't say, "Oh, mommy, I'm sorry," or "Oh, I thought she's not." She's you know. She said, "Yes, uh-huh." I said, ah, but this is mommy Sarah. Can Sarah talk to your mom like this? I said, please don't call her if you are like this. She never even, is it not the girl that met me, that I met, that I carry from the school to her house, that she will see me on the road? The other day we we met them. I mean, see how on the with together with one boy like that, one Nigerian guy on at at Coveto, begging you, oh come and work in my working place. Is that not the pussy? She's the one. Àbọ̀ nǹkan ni mo gbé lọ lé ẹ̀ níjọ́ yẹn tó thank you ma tí mo ní kó bá mi kí yẹ okay tó bá dẹ̀ rí pé tó rẹ̀ ti sọ fún yẹn because ó fẹ́ create impression because they want me to be angry with you I can never be angry with my daughter because I trust her she will know apá ah, ò lọmọ mi ṣe máa kó òun school máa lóun fẹ́ lọ ra nǹkan anything tí ọmọ mi bá need even tó bá fẹ́ rà online gan she take my permission before you buy anything kó jẹ́ one dollar my mommy my daughter will tell me mommy I want to buy this should I buy money buy now how much ṣebí you are the owner of you you own your money buy it now ṣebí it's not implicating it's not something bad ọmọ mommy ma sọ fún mi ọmọ mi ò kì í ṣe kọ́kọ́rọ́ tí ò lókùn despite I went through many things even from our you know the way our parents treat train us in back home I went through her through my mom I never run out of my house my my mommy's house i never depart so kò sí ọmọ tó máa gbé lọ́dọ̀ mi tó máa torí pé mi ò fìyà jọ mọ́ mi i do buy things for my daughter my daughter will tell me mommy is too much o i do buy things for her i spoil her when i have something and that's why when you tell bá rí mi gbà mí aṣọ mi tí mo bá ní ọmọ mi nírú ẹ̀ kò tí ì wọ̀ irú àwọn native báyìí ọmọ mi ní ẹ wo kò wọ̀ mọ́mí ọmọ mi Mama, sọ pé mani just buy i just like to buy for you because mo ṣe promise fọlọ́ ọlọ́run ní kí tó bí I promise God that I'm going to take care of her. I'm not going to train my daughter the way they train me and the way they suffer me. It's our system. I'm not blaming anybody for it. But he, and I sure, in some of me, please, the way this girl now, in my daughter's presence, I said the way this, she talked to me now, can you talk to her mother like that? Uh-uh. If I go anywhere, tá a bá lọ woman suffer. Mommy pay kí má máa jẹ́ kó kúnlẹ̀ kí má máa jẹ́ kó tẹrí bàbá ìmàlẹ́ this is how our culture this is how we are trained good morning ma good afternoon ó máa ń bẹ̀rẹ̀ ní school ẹ̀ gan wọ́n máa ní ah, tí àwọn tíṣà bá fẹ́ kí n sìn náà tó bá ti ń bẹ̀rẹ̀ ọ̀hún náà wọ́n á ń bẹ̀rẹ̀ fún torí pé a máa ń kúnlẹ̀ kíyàn ní nàìjíríà ni ọmọ tí ó dẹ̀ ń sọ̀rọ̀ iná wọ́n ṣe ẹ̀dẹ́ ni bóyá àwọn aṣíwájú wọn gan dé wọ́n gbé wá ní kí n ṣe pé wọ́n bí sí Canada can you see even the children they born here, they are not even some of them don't misbehave because we see some of them we we interact with them. At time when tá bá deliver oúnjẹ, I'm máa ń deliver èmi àtọmọ mi náà ni. A máa deliver tí n bá lọ ṣe wúbà ń gbà mí mo lọ ṣe, a máa jọ lọ ṣe ni, a máa rí báwọn ẹlòmíì ṣe tó pinin bí nílùú ìtọ́jú ọmọ ìlú òyìnbó, a máa rí wọn ṣe máa respect náà ni. I don't know. She just want to, and the people who are doing that, the people actually doing that, that they want me to be angry, I cannot be angry. I know my daughter. Like now, she doesn't go with the three trunk and it's the period now. She said, Mommy, I'm coming home. Because I don't go with my trunk, summit trunk, I'm going to come home. You understand me? And say, I'm coming to pick you. Even if it's not convenient to me, I will leave whatever I'm doing to go and pick her, to serve, to be at her service. Because when I tell my daughter, do this for me, she do. When I tell her, she obeyed me, also obeyed God. She's obedient child. So I create time for her also to obey her to service to render my service so far I live for her. You can see what the children are doing also and the children my daughter she the girl is not a baby any longer you know but some people are behind it actually you know that she doesn't have her phone and you are basically calling me and because they say you should do that and you celebrate ṣe ṣe yín oyin ti down ọmọ yẹn ò ṣẹ̀mí ń sìn bọ́ torí ti dàrú ẹ fi àwọn ọmọ ọlọ́mọ ọlọ́run sílẹ̀ táyọ̀ ọmọ tí ń táyọ̀ yín bá pàjẹ́ tẹ̀ rí ìyá kọ̀ọ̀kan yín tàbí tí ìyá oyin ò tí wọ́n tọ́jú yín tẹ́ ya olè àti jàgùdà sígboro ẹ fa àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ leave that baby girl alone she may not have mind of doing that but because you now you be going to people children it's against the law if you actually been catch if they catch you for all this nonsense you are going to face it because this is terrorism using people going penetrating to schools And you know a lot of attacks that schools normally receive at times. What are you doing in people's school? To disturb, to knock children there together, to be using them against each other. What are you doing? Leave these children alone and face your life. Tó ti bàjẹ́ ẹ̀yin, ẹ̀yin Nigeria celebrity. Kì í ṣe gbogbo yín o. Ẹ ti mọra yín o. Listen, you are part of it. Bí ọdún ọ̀kẹ́ owó, mo ti sọ̀rọ̀ yín, ó lè ní yín kan tẹ́ ṣe lásọ. Tó bá bí inú ẹ lọ, transformer you are being clue i mean gbogbo olè tẹ́ ti ja america tó tẹ́ ń ja canada tẹ́ máa forí wọn ṣe àṣírí yín ti tú torí ẹ̀ ń ṣe kàńtọ́ ẹgbẹ́ stop on time àṣírí lè má tú but ó tó àkókò tọ́lọ́run fẹ́ tú yín náà nìyí ìjọba tó dẹ̀ tún dé náà inú tún bí yín lóríṣiríṣi ó tó àkókò wọn ní tó bá tó àkókò wọn máa bọ́ àjàgànnà a sì máa fọ́ dànù ẹ pákó ẹ̀ yóò wo ojú àgbáyé ń wò yín wọ́n lè máa ṣe bíi pé wọ́n hate mi they hate criminals okay wọ́n lè máa ṣe fún yín pé wọ́n hate mi títí ayé yín máa fi bàjẹ́ ni they cannot hate me like like a criminal tí n bá ṣe bóyá mo kàn lè sọ̀rọ̀ tí wọ́n bá understand mi tí wọ́n bá understand interpretation mi or tẹ́ bá interpret ẹ̀ fún wọn wrongly they can be thinking of that why but with what I've done into the system I'm not a bad person I'm a good example that girl she was begging my daughter come and work leave where you are working and come and work in our domino. And I was telling my daughter, because I don't want my daughter to be mingled too much. The time of school, tó yẹ kó wà kó má focus pé you want to já owó ní domino kó wá di ọmọ tí school. I don't want her to focus on that too much also. But the time I release her to do that, just to help herself and to help because I could, there was a time I could not help her because I wasn't working and things was not going well. And there was no other person to help her. Please leave all these children alone. Leave children of Canada alone. Leave them alone. The children in my daughter's school, even if they are Nigeria, leave them. You those people, wicked people, pointing hand, stretching your hand, even when from Nigeria, leave them alone. Omo yẹn gan kò ṣẹ̀mí báyìí bọ̀tẹ̀ yín lẹ kó sí lórí láti use ọmọ yẹn against herself turn out to be rude and turn out to be at, at times you know one day I told my daughter I said what your study is your friend studying it he said no What did she want to start? In study, he says you want to be a model. As, eh? Kí ni? Sọ fún mi. No, kí ló fẹ́ sọ sọ fún mi. Eh? Psychologist. Okay, psychologist. Okay. So, ọmọ mi wà ní um kí step tí wọ́n kí ni tí wọ́n wà yẹn. Nǹkan tó ní kálukú bá fẹ́ ṣe, ó dàbí ẹni tó fẹ́ ṣe sáyé tó fẹ́ ṣe tó fẹ́ ṣe you know oníkálukú wà ní pẹ̀lú títí ẹ̀ṣẹ́ tí wọ́n ti sàn bẹ́yẹn leave them alone like now the first day I met that girl when they are she walking with my daughter going to the bus stop and I, I want to carry my daughter and I was feeling so bad because I was in the car my daughter now get into my car and she was walking to the bus stop I said where do you live can I drop and the bus is not coming on time I said where do you live hope it's not too far he said it's not far mommy ma no he said it's not far ma I said, okay, get into it. Can I drop you? He said, no, thank you, ma. Yes, ma, thank you, ma, thank you, ma. And I pick her in my car and I drop her last year. Now you now penetrate because you know the person that is close to my daughter. You want to be turning everybody because I'll expose you. I'll continue to expose you. You can you better leave my daughter and myself alone. Let me just have my life. I'll continue to expose your evil until your life is ruined. Eh? I'm sure I'm not done any evil to anybody. That's why I have my mouth gbogbola to be talking like this. Why do you want you want me to be angry like she going to be cross with her that I'm not. She's the apple of God's eyes. She's obedient child, not disobedient. A daughter of Mosai, an ambassador for Christ, for good things, a peculiar, a royal pistol that also have the power of what mo ti jẹ àjẹ àjẹsára àdúrà tá a dẹ̀ fi ń wẹ̀ lójoojúmọ́. Ìpinnu ọ̀tá ò lè ṣẹ. Àwọn nǹkan tẹ̀ kàn fẹ́ ṣe, òun náà ni mo ti ń gbàdúrà látijọ́ ẹ̀. Olókàn ṣẹlẹ̀. Bó ṣe sọ yẹn, báwo ni ọ̀rẹ́ ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé òun gbàgbé fóònù mi o? If you want to call me, come to the class I have extra during the break. I'm not going for break. I have extra class. Come to my come to me and come and discuss me if you want to see me. I left my phone with my at home. It's po possible my mommy will pick it or not picking it. Come to me. And then she started calling because she know I'm going to pick. When your friend have told you, if you're a good friend, will you be picking, calling because your friend have told you, because you want to create impression that you want to go and buy something and the baby girl is not buying anything. And you want to go and buy anything now, and the baby girl, I should create impression that she's following. She, my daughter always sneak out of school and she cannot go to COVID be without my consent kì í ṣe rọ ọlọ́run má pa mí báyìí tí mo wà ikú ẹ̀gìn wọn lè fáwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú she cannot go out of school my daughter cannot go out break, outside the school when the school have food if the school don't like the food you manage you come back ẹgbẹ́ mi ń gbàwẹ̀ teach your child the way it should go ó ní mo ṣe ń dúró síbi tí mo ṣe ń jẹ ìyá èèyàn máa jẹyà kó má jẹmọ tó jẹyà lé lórí ni ọlọ́run máa ń jẹ́ káyé ṣòfò láyé mi má dẹ̀ káyé mi ṣòfò láyé ẹ̀ báyìí o ẹ fà àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ o irú ọmọ yẹn náà ń sí báyìí she may actually love this girl she may she Sarah also love her but you guys are trying to be doing things against them just to scatter them do you like the girl telling the girl to be rude and be calling when the the friend said she should not call o that he and he's not even a boy what about if my daughter is actually doing bad thing boys will be be the one to be calling so tell me that Ọlọ́run bá mi tọkù dẹ̀ ní bàjẹ́ lọ́wọ́ mi lágbára Kristi kò ní bàjẹ́ ní tèmi bá dáwọ́lé bible said to me it will prosper lay my hand on her every day I pray and I pray after praying and I also walk I talk I teach her things and nǹkan tó bá dẹ̀ rí lọ́wọ́ mi ló máa ṣe tó bá rí ṣe lọ́rùn á lóun ta ní tí mò ń ta tó pé mọ́ mi mò ń tajà kò sọ pé mọ́mì ń ṣaṣẹ́wó máa lọ ṣaṣẹ́wó kò sọ pé mọ́mì ọmọ mi náà mo sọ pé kó ra jacket because mo ní kó ra kó lò I don't need it gbogbo àwọn oríṣiríṣi jacket ọmọ mi ní nínú ilé mo ní just buy because at times you know you a child you know ọmọ mi ò sọ pé torí ẹgbẹ́ òun ra bàtà tuntun kó sọ pé lọ because tuntun tó yóò ti wọ́ wà nulẹ̀ kì í ṣe rọ́ọ̀ tí n bá fi wọ̀n síta sí i á dà pé èèyàn ń gbéraga kò ń ṣe gbéraga mò ń tà á mo ń taṣọ ńgbà míì nítorí pé tá a bá fẹ́ yá mọ́jà ká má bàa jìyà la ṣe máa yá mọ́jìyà lọ́fà ìgbà míì owó lè má sínlẹ̀ á dẹ̀ fẹ́ ṣe kí ni á fẹ́ sọ pé níta bá nílé náà ká pàkẹ́ nísìnyí báyìí ẹ lè rí mi gan ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ọmọ mi ní on the twenty four tomorrow ó fi fídíò yẹn tó bá gbé wá níbi tí mo ti present nǹkan fún mo lè ṣí ẹ o tó tún lè bí àwọn ti Canada nínú mi ò ṣètò torí anybody àbí láti oppress anybody if I'm in Nigeria ó ti yẹ yín tí n bá ní tó bá jẹ́ pé mi àti bàbá ẹ̀ tó bá jẹ́ pé ó ṣì wà láyà bí a ṣì wà together àbí tó bá dẹ̀ lówó we can buy anything for wa. tó jẹ́ owó wa la fi rà tá a dẹ̀ jalè tá a dẹ̀ ṣiṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ nítorí ọmọ òun náà ló ṣiṣẹ́ o èmi ṣiṣẹ́ nítorí ọmọ ni o mi ṣe ń torí ara tèmi nìkan mi ìlẹ̀ lè máa tọ́jú ọmọ lọ́mọ tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́mọ kí n má lè tọ́jú ọmọ ti tèmi tó yẹn tó bá máa dáṣọ fún ìyàtọ̀ la máa wò mi ò fi oppress anybody mo kàn ṣe ni to anything ti máa ṣe fọ́mọ mi mo kàn ṣe láti comfort ẹni tó ṣe lóun bọ̀ ń mo lè ní kó máa bọ̀ náà sú ẹ̀ òjìnà ten minutes or seven eight ó máa délé ṣùgbọ́n mo ní don't worry i will come and pick you ọ̀nà ni ó ní mú mi àmùkọ́ mi mo ní don't worry stay i will come and pick you i love that i service tí n bá délé náà sí bá ní mi lè ṣe nǹkan kan mọ́ mi máa ṣe fún mi kó ṣe pé kò lè fẹsẹ̀ rin kò ṣe pé nǹkan míì tó bá ṣe fẹ́mi náà àbí kò ṣe wà kì í ṣe pé náà ò lè disobey mi àwọn many people ló ti sọ pé ẹ àwọn máa ń ṣe báyìí fún mọ́mì wọn ìkọ́sọ́ máa rí mi náà nígbà míì ẹ mọ̀ bàtí ọmọ mi fi sọ pé tí ọmọ ọ̀rẹ́ kan fi sọ pé òun máa ń gbà yá òun létí ọjọ́ kan báyìí tí mo ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ ní orí social media kì í ṣe pé mo déédéé mo wà lórí iléeṣẹ́ mo ní come and do this for me now gbogbo wọn ti gbẹnu sí jọyìn wọn blog ọmọ mi pé ọmọ mi lòun ò ṣe ọmọ mi wà ṣe mọ̀ fún mi gbogbo tí mo ṣe kò fẹ́ bá mi ṣe wọ́n ṣàṣọ ọjọ́ yẹn kò ọ̀sẹ̀ yẹn ni ọmọ yẹn ló bá mi sọ yẹn mi pé tí wọ́n ń bá ọmọ mi sọ̀rọ̀ wọ́n lọ wọ́n mọ̀ mọ̀ ránṣẹ́ ni pé kọ́mọ yẹn wá sọ létí ọmọ mi pé tí ọmọ mi bá bá mi sọ̀rọ̀ tí mi bá bá sọ̀rọ̀ kó bá yẹ kó gbá mi kán lè máa sọ kiri pé ọmọ ẹ gba ọmọ mi ò lè ṣe bẹ́ẹ̀ fún mi adébùkọ́lá tolúwa ni mi jésù tó fún mi tí ọmọ tí mo fi tí mo tí mo ti tí mo ti fi dájọ́ fún jésù fún ọlọ́run ọmọ tí mo ti fi tọrẹ fọ́lọ́run ìgbà tá a fi sọ́lọ́run lọ́wọ́ kò máa ń fọ́ lọ́mọ tí mo ti gbogbo èèyàn ló máa ń dájọ́ nínú ayé yìí àwọn tó dájọ́ tí wọ́n síbi òkùnkùn èmi tí mo dájọ́ tèmi sọ́wọ́ ọlọ́run ẹ wá ní mi ní kéré mo kò sẹ́ni tó gbomi fomi jẹ́ gborúgbì tí ò ní jèrè lórí ẹ tí ò ní fi ayọ̀ ká nítòótọ́ afẹ́kún di tiwa la fi ṣe nílùú Canada ṣùgbọ́n ayọ̀ la máa fi kó èrè wa padà wá sílé inú ìlú náà ni àdúrà tọmọ mi máa ń gbàjú lójoojúmọ́ á God establish me in Canada á ní Lord lè establish me in Canada tí bá ń gbàdúrà lójoojúmọ́ ní Olúwa bí tọmọ mi bá lọ tó bá tiẹ̀ tún lóun fẹ́ lọ fọ́dà níbì Olúwa jẹ́ kó ṣe kó jẹ́ kó rántí ẹ lójoojúmọ́ kó máa rántí Ọlọ́run táyé yín bá bàjẹ́ kíra ṣé nísìnyí nǹkan tó ṣe fún mi kí wọ́n sọ pé mo fẹ́ ṣe fún ọmọ mi àwọn nǹkan tí wọ́n ṣe fún mi ṣé mo sọ pé kí àwọn ìyá yín àti bàbá yín ṣe fún yín ni àwọn nǹkan tó jù mí rí ń bí kì í ṣe gbogbo ìyà jẹ ní Canada ni gbogbo àwọn èèyàn máa ń jẹ àwọn èèyàn wá lẹ́yìn mi tó yẹ pé wọ́n ti gba owó wọn àwọn míì gba ṣáà bẹ̀rẹ̀ gbogbo wọn náà ṣe èmi ò gbogbo yẹn gbogbo ẹ̀ dípí bákan kì í ṣe pọ́lọ̀ kórìíra mi èmi fomi jẹ́ gbirúgbìn ni ayọ̀ làwọn sì máa fi ka ó sì máa ń dára ńgbà míì kó mọ ìkorò kó tó mọ ohun tó dára wàá lè mọ iyì Ọlọ́run wàá sì lè mọ láti bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ayé ó ní mò ń ṣe òun ọlọ́run dẹ̀ ń ṣe kí ní ẹ̀ ń ṣe nìkan kan lóṣù láti ṣe bọ́lá ń ṣe kọ ìrìnàjò ayé tiwa nìyẹn o ṣó ti yé ṣó ti yá okay eat your food kò gbóná ni thank you ó ní wẹ́dọ̀mà ẹ ṣé o. tiẹ̀ e mọ̀ ọmọ mi gan ò tiẹ̀ e mọ̀ pé ọmọ yẹn irú irun kan lọmọ yẹn ṣe pẹ̀lú ọmọ mi but ọmọ tèmi ṣe ṣe coloured one ṣe irun tó yọ níjọ́ yẹn àdẹ tiẹ̀ e, mi ò tiẹ̀ mọ̀ ọmọ mi gan ò tiẹ̀ fẹ́ ṣe ọmọ mi kàn sọ pé kí n bá òun dirun bákan so ó ní àwọn iṣẹ́ mọ̀ ó ní àwọn irun tá a máa fi ìṣẹ́tẹ̀ ọdún sáà mo wá dẹ̀ sọ fún un wọ́n ní jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe crochet pé àwọn irun tí adẹ̀ rà àti ní àwọn kan sílé adẹ̀ tún rà sí mo ní jẹ́ n bẹ́ẹ̀ ṣe mo dẹ̀ bá ṣe ó ti yé Emi, èmi ò wá mọ̀ pé ọmọ yẹn náà ṣe rúrun yẹn bọ́tọ̀ ọmọ yẹn mo ṣe ṣe style tọmọ yẹn ó yàtọ̀ mò ń gbọ́ pé irun tó ṣe tí wọ́n rí sàlẹ̀ wọ́n ṣe ọmọ mi ṣe irun wọ́n rí ti tiẹ̀ kí lẹ fẹ́ wo ìsàlẹ̀ irun omo mi fun. why you so why you so worry about me mo ti sọ̀rọ̀ yín tí bá tẹ tọ́ba tún mú mi bínú màá tún sọ tí bá tún wá sọ́lẹ̀ èdè nàìjíríà màá tún sọ ẹni tó bá ti lè pààyàn kó jẹ nínú yín kó wá pààyàn kó jẹ tẹ bá pààyàn tẹ̀sẹ̀ pẹ́yìn lẹ pa mọ́tò ló máa pa yín dànù ikú oró lè máa kú so tẹ́ ẹ̀ bá ti fẹ́ ká máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ fẹ́ ká máa àyíká ti sọ bó nílẹ̀ ṣẹ́gun òfin gbámọ̀ ètò ìfilẹ̀ ò lè parun ẹ ti gbọ́ àbẹ́ ìdáhùn. ọjọ́ tí ọmọ mi yẹn ibi tọ́mọ yẹn ti ń ṣiṣẹ́ lọ́mọ mi náà ti ń ṣiṣẹ́ they want us not to have anything màá máa sọ mi báyìí pé owó tí mo ṣe àwọn wáǹsì kí n máa fi sanwó lé ni normally gbogbo àwọn èèyàn wọn ó ní nọ́mbà tí mo ó ní nọ́mbà tí mo lè pè náà tó yẹ pé ilé tó reduce tó jẹ́ ti kíní ó wà náà ó lè má jẹ́ ọdún tó ń kọ́ ilé ni máa kọ́ yẹn má dẹ̀ túnṣe to my taste má máa sọ bọ̀tì ẹ ní jẹ́ kí ẹ máa sọ pé kò ní rówó ni kò ní ṣe bí mo ṣe yín ni don't waste your time in stealing torí ìgbà tí olè bá tó bá mú olè ẹni tó bá ń fọkọjú mọ́ ohun tó dára tó ń ṣiṣẹ́ tó wà lẹ́jì ìgbà tó bá ti mú olè ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ti ẹni olè ayé olè á ti bàjẹ́ ayé ẹni ti bí á máa dáa torí àwọn òjàlè àdẹ̀bá tèèyàn jẹ́ ṣé rí tòótọ́ tà ń sọ yẹn tẹ́ ẹ̀ bá ṣèkà fún báwo ni mi ṣe máa mọ̀ báwo ni ṣe máa sọ ọ̀rọ̀ yín síta tẹ́ ẹ bá ṣe rere tó bá jẹ́ pé rere lẹ ṣe tí gbogbo celebrate tí mo mọ̀ láyé mi tó jẹ́ pé rere ni wọ́n ṣe bíi tàwọn kan tí mo mọ̀ rí ńgbà kan tí wọn ò ṣe burúkú fún mi ṣé mo sọ̀rọ̀ bí n pé ní burúkú yàtọ̀ sí pé mo nígbà tí mo fẹ́ lọ ṣe wedding ní MFM ó ló yẹ kó jẹ́ best lady mi ó disappoint few days to the time ṣó ti yé ó disappoint mi no problem mo dẹ̀ lo àbúrò mi kan ṣó ti yé bẹ́yẹn ṣé mo sọ̀rọ̀ ẹ̀ ní burúkú àbí mo sọ pé ó ṣe báyìí bó ṣe báyìí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ náà ta mọ̀ níbẹ̀ ṣé mo sọ̀rọ̀ ń burúkú téèyàn bá ṣe treat mi ni máa ṣe treat yẹ torí ò mọ bí téèyàn máa ti pàdé lọ́la ẹ kó àwọn ọmọ táwọn èèyàn bá ń ṣe burúkú tẹ bá ń kà ọmọ yìí bẹ́ẹ̀ ṣe ní kọ́ ọmọ yẹn ṣe ń sìn tó ní kó rúdù sí èmi ọmọ mi ò dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ fún ṣé ẹ̀rọ pè mí ló máa dùn ni ayé ọmọ yẹn lẹ fẹ́ try láti ìbàjẹ́ kì í ṣe mi because ẹ̀ ń sọ fún láti ṣe bad thing òun dẹ̀ máa rò pé good thing lòun ń ṣe torí ẹ ti sọ pé kó rúdù sí mi bóyá láti provoke mi but ọmọ tèmi èmi ò lè ẹ́bà àkọ́kọ́ dẹ̀ sẹ́ni tó lè sọ fún pé kó rúdù sí anybody tó máa ṣe because èmi ò kọ́ ọmọ mi bẹ́ẹ̀ tó pé mo fẹ́ ká yé ọmọ mi dáa àwọn nǹkan tẹ̀ ń gbìn sínú ayé ọmọ ọlọ́mọ ni ẹ fẹ́ ká yé àwọn ọmọ ọlọ́mọ bàjẹ́ ni kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣáwọn ló ba ayé yín jẹ́ ni ṣé àwọn ló bá yẹ yín jẹ́ àwọn kọ́ so ìyẹn bó ṣe jẹ́ o you show me eight red your cup of tea you show your self fake love na your cup of tea okay we no dey la gbogbo yẹn o ti yé yín mẹ́yẹn ẹni tó bá dẹ̀ lówó lónìí kò yé yín mẹ́yẹn kò sí problem èyí tí ò bá dẹ̀ ní náà ọlọ́run ni tó ti yé yín ìyẹn bó ṣe jẹ́ o it is well ẹ̀yin celebrity tẹ́ ẹ̀ bá ń ṣe nǹkan burúkú kì í ṣe ẹ̀yin là ń bá wí o àwọn ọmọ kan wà tán sáré wọlé sábẹ́ yín mẹ́ẹ̀ lóbi tí wọ́n ti o ó ti yé ọmọ mi eat your food jàre ó rò bóyá tó bá ti sọ pé ọmọ yẹn ń lọ sí ìgbèrò fẹ́ lọ ra nǹkan pé wọ́n fẹ́ ṣe ó fẹ́ ṣe party ní six o'clock ó dẹ̀ ìfẹ́ lọ máa ra nǹkan ní six o'clock ọmọ mi order àwọn a lot of things kò dẹ̀ rí gbà but nínú ilé ń bì báyìí tọmọ mi bá dira fún yín n <laughs> tó rà yẹn kò mọ sọ fún mi why do you buy this ó ní because àwọn ọmọ ìyẹn fẹ́ ṣe ọbí kí wọ́n sì mú yàn èmi mo ní àwọn gbogbo nǹkan tí ẹ̀yin ọmọ kékeré máa rà lọ́la yẹn you know if I have money I buy more than that for you quality one ó ní but I'm just saying you know kò rí nǹkan kan gbà nínú gbogbo nǹkan tí mo tiẹ̀ ní kó lóun fẹ́ ra jacket because òtútù mú aṣọ ti àwọn oríṣiríṣi you still want to see home ni I'm selling clothes ń taṣọ tẹ bá ọjọ́ tí mi ò jáde yẹn sì tí mi ò máa sọ pé happy birthday to myself ṣé tí mi bá jáde ṣé ó mì pé bóyá mi ìráṣọ tí mo lè wà bí mi lè mi ní mi ní lè ṣe happy birthday tí ò bá sí data gan màá lọ sínú shopping mall kan màá lọ tan data àwọn gbogbo shopping mall ló ní data ìyẹn ń kọ́ but mi ì ṣe ọlọ́run dẹ̀ nípa ayé mi jẹ́ to that extent ayé mi ò tiẹ̀ bàjẹ́ lọ́wọ́ ọlọ́run rárá ṣùgbọ́n tẹ bá ń kọ́ wa tẹ bá ṣe nǹkan ẹ máa rántí ọlọ́run ṣé ti yé yín mẹ́yìn ṣé ti yé yín. Hmm. Leave the children alone, okay? ó ṣì dànù enjoy? tàbá sẹ pé a mú tí o kíní kan la kó sómi nítorí wọn fẹ́ rí ó ní òun là ń mu o tíì tí ewé kíní la fi ń ṣe kọrí la fi ń ṣe tíì àti kíní sìn kọ́ ló ń ṣàánú wa o kó mú gbàrere padà wá o kó ló ń ṣàánú fún wa o ẹni tó lówó máa kú ẹni tí òní náà máa lọ sọ́run tó bá ti tó àkókò kọ́lọ̀ má jà kú lọ́mọdé o so ẹ ṣe jẹ́jẹ́ o ẹ̀yin tẹ́ bá wà lábẹ́ omi tẹ́ kì í ṣe olè àmì ìtẹ́ ṣe ọjọ́ ọ̀dọ́ tẹ́ ṣe ń wá nǹkan tẹ́ máa ṣe ojú lè pọ́n inú rẹ̀ bọ̀ tí ẹ ṣe nǹkan tó wà ráìtì so tọkùnrin máa fi balẹ̀ tẹ́ni máa sá kiri kẹ́ máa wá bẹ́ẹ̀ ṣe máa báyé èèyàn kan máa lè sẹ́pẹ́ lọ́rùn mu ní nǹkan òtítọ́ tá a ti sọ tó ti wà níta gbangba ní face to face báyìí òtítọ́ tá a sọ wà níta gbangba òtítọ́ tá a sọ wà ní ìta gbangba face to face òtítọ́ tá a sọ wà ní ìta gbangba face to face à ń ṣe pé kí orílẹ̀-èdè nàìjíríà dára ẹ̀yin ṣe kó bàjẹ́ báwo lẹ ṣe máa can you eat your cake and have it you cannot eat your cake and have it you are doing things bad and you are slapping the government you still pretend to be a friend of government it's not good like that and you are turning the back of people the government against the good people and you want to be the friend of the government that you are the enemy of the government. You want to pretend to be their friends and be destroying the system for them. Ọlọ́run rí yín o. Ọlọ́run rí yín ó wò yín o. Hmm. Ẹ ti rí wọ́n rò mi. When you are going now, you just take your phone. Be careful. Friend, mi mo ti block ẹ̀ ń hmm. Mo tún sọ pé why are you talking to me like that? Ó dẹ̀ tún sọ̀rọ̀ mo tún wo ó tún pẹ́ẹ̀sì gbogbo mú ẹ ó pẹ́ẹ̀sì mú báyìí ó pẹ́ẹ̀sì bí ó pẹ́ẹ̀sì ah, ó tún sọ pé mo ní ó pẹ́ẹ̀sì gbogbo mú bẹ́ẹ̀ yẹn mo tún sọ pé kò mi sọ pé kò mi di mi ní kọ́ ọmọ mi má bẹ̀rẹ̀ ṣé kí n fi wọ̀nyí let me show you bọ́mọ mi ṣe borí bí ẹ̀sìn ok ọmọ mi ní no. Hmm. I should not cause trouble for you. Yeah, because if, if you put that picture now, they say I'm the one spreading rumors about somebody that don't do anything. Okay, okay. Okay, Danny. Okay, darling. Thank you. Eh? No, thank you. You're welcome. But that's not good. She it may it may also be part of the reason why she wanted to do that. Because after telling her that you are your phone is not with you, why is she now calling the phone? And I said, Mommy Sarah is on the line, and she's been rude like, like that to me. She have a plan. People actually have a bad plan for you, and their bad plan will fall upon them by God's grace. Hmm. It is well with you, darling. It is well with you. early this one Tolu what am I what, what am I I mean what is my plan what did I plan that I say I want to do they buy the school that I, I call school other school that I say I want to move you from that school yeah. eh yeah. you remember mm-hmm. that we started looking for school another state and those school said ah why you want to move na as ah because gbogbo wọn ọwọ́ tèmi ń rí àti gbogbo nǹkan tó ń ṣe ó kàn ọmọ kan tó ní endurance but you don't see but ọlọ́run náà ló yóò jẹ́ kó o fọkàn sí kó o dẹ̀ rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́ta sọ́ọ̀sìtì lórí ẹ̀ lágbára ọlọ́run it is well with you. this party tí wọ́n fẹ́ ṣe báyìí fún kinní ó béèrè mi pé mọ́mí I don't want to go mo ní go now why should I be here mo tún sọ fún ẹ pé okay o I will be outside I will be outside I will be parking there any hour you want to spend I say I will be in the car waiting for you. It's not because I don't want to relate, because the people, wicked people are everywhere. Wọ́n change, wọ́n know what system, oníkálukú láti ba system. Ṣé àwọn tó náwó káàkiri ń sìn láti orílẹ̀-èdè Nàìjíríà láti máa náwó sí system others? Ṣé wọ́n fẹ́ máa fẹ́ wá máa jí ọmọ gbé ní school Canada nẹ́? Wọ́n ṣe ń jí ọmọ kó ní Nàìjíríà. Ṣé bó those celebrity and their boyfriend that is stretching ends and the people behind it stretching hands on Canada system. Did they want to be stealing children like the way they are doing in Nigeria? Or because I don't understand what they are doing. And Canada government need to do something. They should not laugh with them. They are not your friend. It's me and my daughter that are your friend. These people thinking they deceiving you that they are doing good to you. They are bad people. They have a mission for you, bad one. Because I don't know why people will be changing time to to to be eh, Oh ga o ó all the people stealing children in Nigeria now I want to kidnap àwọn ọmọ wọn ọmọ wọn they don't know they up to date in Nigeria and they are not ghosts Oh, they are not ghosts ọmọ ti sọ pé you can see the way my daughter is reason now he said he doesn't I should not show it o I wanted to show but they will know in the school He I wanted to show it now he said don't show it the you know that time I saw this girl she was if he, the time she said my daughter should come and be working in uh inviting her my daughter I won't allow if I see that she have turned to her the way she pays every I do I'm not saying she should not live her life the way she want I'm not her mother But you know, I have a right also over my daughter. I want the life I want. And there's something plan I want, want, the kind of life I want my daughter to live. You understand me? You know now, I just want to, maybe, I don't even know it's eh, like, I said I want to, I didn't show her faith. But my, I said, let me just tell you the, the, the, one of the video I saw, the way she pray and put ring everywhere, everywhere. My daughter said, mm -mm -mm, mm, mm, mm I don't want anybody to start saying now they'll be the one to, to, to stopping me, and they will start saying now that I'm the one that spread rumor about them that I should. And they are the one you can see what the way my daughter because she herself know that some people are up to something. But we just I said last early this month I was looking for school. I was looking for school because I know they have bad plan for my daughter even in that school. They have bad plan for my daughter in that school. I'm not saying the teachers. I'm not saying, but I know some people. You understand me? I was like, when God revealed it to me also, when God revealed it to me, and I was like, I was quickly looking for school in other states to God who made me. I was looking for school. And the school said, but why do you want to leave that place? Because I know that some people are up to something. Canadian government, you must not look at these people like your friends. They are have, you know, evil people have no label. I always say this. You know, they may be thinking, you may be thinking that they are big or they are, I'm not saying big or, they are some, <laughs> I prayed. People will not regret It's better have people listening before it's too late for people to, to God made me. A lot of things, the way they are, you know, the way they maltreat children in Nigeria, the way they do life, or they kidnap, they steal, they will steal baby from Lagos, from from the east, they will take it to the west, they will steal from north, they will take it to the south. They will do many things. And all these people, big people are part of the one we are mentioning like this celebrity of a team. They are part of it. All of them, they are mad. For me, even saying this, like blogging and also, you understand me? And we got to point them out. Or else, you will be taking wrong people for criminal and the criminal will be making like this in the society. Okay. Okay. ẹ bèrè Canada náà mọ̀ I started calling I called schools I started calling looking for school in another place to take my daughter I was even saying ah uh, for the remaining of your study can you do it in uh, online and this and that because the Lord revealed something to me I know something is fishing. I know something is fishing. and everything that is happening to my daughter also in school they say it on Facebook. Esabod Lisa Anjorin, all of them who are the people pointing hand from Nigeria to other people's system. What is their mission? Canada government should not smile over this. You should not think that these people love you. They hate you. If they cause trouble for you, if they started and you allow them, they will be causing it all. Oh. You'll be thinking that nobody loves you that will cause trouble for you. Nobody loves you that wants you not to have peace. Nobody loves you that want to destroy your relate anybody that is good in your system they want you to hate them but those who are bad they want you to love them because they are changing story they hate you they this is what they do to their system as well they scatter they destroy a lot of good thing destroys Nigeria system like me I'm saying it I don't hate people but I hate the evil one evil things that people are doing to people the way they are taking people for granted This guy, when she's talking to my daughter, even when I look at her phone, all the disorder, because my daughter at time, she believe that she have a friend. She be telling, she be referring to my daughter. Oh, you, re, oh, you speak like old person. You don't know fashion, you know? Like she, you know, you know those words. My daughter don't read meaning to it. And people say because they want, they want, maybe they are trying to tell my daughter to pierce nose to pierce this, to do this. I'm not saying anybody that love that, do it. But that's not our tradition. And that's not what I plan. Because look at me. I have only, before ngbà tí mo kéré mo lu eti méjì o, ẹyọ kan mo ń lò. Etí mi ò dẹ̀ járí. Torí mi ò kọjá àyè mi. Ẹrí mú mi mi ò lu mú rí. Ó ti yẹyin, mo ti fi aṣọ Haúsá ya fọ́tò tí mo gbé ríǹgì sí bọ̀ mí ìlú. Mí ìlú mi kankan gbogbo nǹkan tẹ́rí lára mi. Àwọn tàtú. Màmá mi ńgbà tá a bá wọ́n ṣẹ̀ṣẹ̀ wa náà máa ń ya àwọn nǹkan fún wa. Ó ti yẹyin. I know they too pass myself ṣe rí tàtú lójú mi kò sí ẹ̀yìn mi tẹ́ ti rí tàtú tó wà lẹ́yìn mi àtọ̀run wá ni tàtú ìtàn ṣe fún mi èyí tẹ́ bá rí lọ́wọ́ mi àmì bóyá nǹkan tó ń fi àti tó wà nú mi ti ilé ọba tó ń ṣe máa ń ṣe tradition wa nípa wọn falà sẹ́rẹ̀ kí ẹ̀wọ̀n yàn ńgbà yẹn inú wa ni wọ́n máa ṣe tiwa sí àtọwọ́ àti ibì kan tó ti eyín mẹ́yẹn ẹsígẹ́t mi mi ò ṣe kọjá no dey do pass myself mi ò kì í ṣakọ kọjá ara mi ju pé kí n wọṣọ tó ti eyín kí n wọṣọ tí n bá ní kí n dẹ̀ yóò ti yẹ yín mi ò kírì mékọ̀pù gan mi ò ṣe all the time so ngbà tí mi ò ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn tí n bá fẹ́ gbogbo etí mi sì tí mo lu mú báwo lọ́mọ mi ò ṣe nílùú tí n bá lu àwọn báwo lọ́mọ mi ò ṣe nílùú àwọn tí n bá ń ṣe yàmàyàmà báwo lọ́mọ mi tí n bá ń purọ́ báwo lọ́mọ mi ò ṣe nípa kì í ṣe tíyà èèyàn bá ṣe ló máa máa ló gbúdọ̀ ṣe mú dẹ̀ ń sọ fún don't let anybody influence you for things that are not good torí ẹ̀ wọ́n fẹ́ torí wọ́n fẹ́ rí story kan lè sọ pé ah ọmọ ẹ ṣe báyìí ọmọ ẹ ṣe báyìí mi ò sọ pé ọmọ mi hundred percent we are hundred percent righteous but we want to live our life only because Bible say we should walk before him God say we should walk before him and be blameless and be righteous that's what we are trying to do and be a good example to our this nation we reside and where we are coming from because we complain about bad people we don't want to be bad so if you are bad and we are not joining you please don't be annoyed it's not my fault it's not my daughter's fault please forgive us for not joining you it's a sin to your country I mean to your kingdom for not joining the bad gang. I'm sorry. I'm, I'm, my daughter doesn't mean it. I don't mean it also. It's God that just created us like this. Please. Ẹ wo ìkúnlẹ̀ wa lélẹ̀. A lè ṣe ni gbogbo nǹkan burúkú yẹn. A lè ṣe ẹ má bínú ṣe gbọ́. Ẹ ṣe. Mú lọ báyìí o. Má tún padà wá tó bá necessary. Ẹ jọ̀ọ́ ire o. Ire o. Àwọn tá a bá ti sọ̀rọ̀ yín kì í ṣe pa ayé tì yín. A kò fẹ́ kórílẹ̀-èdè Nàìjíríà dànù. Ṣe gbọ́. A dẹ̀ fẹ́ káwọn tó yọ wá náà kó má yọ wá lẹ́nu mọ́. Èyí tí mo wá sọ náà kì í ṣe pé mo expose yín o mo kàn fẹ́ kí ọmọ mi wà safe kémi náà wà safe ṣe ti understand báyẹn kọ́ máa ṣe pé ṣe bó ló sàlọ̀ bẹ́ẹ̀ kọ́ máa wá ṣe àwọn ẹ̀ ẹ ti understand torí tẹ bá sọ̀rọ̀ ìdàlẹ́ máa fún bùyàn ẹ jẹ́ torí ọlọ́run ẹ má bínú ṣe ti ọ̀nà ẹ ti fi àjọ mọ́ mi dáadáa ẹ ṣáà rí yẹn gbogbo ẹ máa ń pòsì happy birthday o Canada bí ah pòsì ẹ̀ mọ́ wọn ní ká wọn torí wọn lè ẹ̀fẹ́ rí pé arẹ́rìn wọn ẹ̀fẹ́ rí ká mu tí a máa mu ewé kọrí ṣó ti yẹ yín àfẹ́kẹ́ jẹun a máa jẹ pẹpẹ pẹpẹ sùn gbàmí egungun àti síbí ti yẹ yín bẹ́yẹn ẹ fẹ́ ká lówó àti gbọ́ ẹ ti ohun tí sáà ẹ má bínú ẹ ṣáàjà mọ́ ẹ má bínú ti yẹyin mẹ́yẹ ní tẹ fẹ́ rí a máa jẹ́ kẹ́ ẹ ti yẹyin ẹ má bínú ṣe ti gbọ́ ẹ ṣe ẹ má bínú bye for now.